for our prophet. Thank you so much, sir. gbogbo ènìyàn. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́. Lórúkọ Jésù ẹ ó jẹun ọmọ. Ayé yín ò ní bàjẹ́. Ẹ ò ní ṣe é dádúró. Ọwọ́ Olúwa yóò yà lẹ́nu. mo kí ẹ̀yin bàbá bàbá tá a jọ wà níbí yìí mo kí gbogbo àwọn lọ́balọ́ba àti lóyè lóyè lórúkọ Jésù ìlú yìí ó máa tẹ̀síwájú ọ̀rọ̀ oògùn olóró mímu yóò bá wípé amúkùn ẹrù rẹ̀ wọ́ olókèlè ń wò ẹ wò sàlẹ̀ ọ̀dọ́ nìkan kọ́ ló ń mú un bàbá fẹ́ dì pẹ̀lú ọ̀rọ̀ oògùn olóró mímu alákọ̀ọ́kọ́ ó gba ipa àdúrà ó gba kí èyàn ó jókòó kó ronú fúnra rẹ̀ ó gba kí èyàn ó jókòó kó rò pé kí lòun wáyé wá sí i ọmọkùnrin kan nawọ́ bí ọlọ́sọ̀sù ká àbàbọ̀sù méjì pé òun mú ìyàwó òun mú àwọn ọmọ òun gbogbo àwọn tó ní ní òun o. ó ti lọ chọ́ọ̀chì kan ó ti gbowó lọ àwọn tó lóun mú gbó bẹ́ẹ̀ o mo bá ń rẹ́rìn pé ṣé ni ṣe bọ́sọ́dọ̀ tèmi ni èmi ó dẹ̀ ṣe jẹ́ kúrò ní four one nine tá a parí mo wá bèrè pé kí ló fẹ́ bo lòún gbé ó wo ni iṣẹ́ rẹ ó ní iṣẹ́ wẹ́dà ọ̀dà ẹ pé ẹ gba ilé two bedroom flat fún kóhun àtìyàwó àtọmọ ọmọ gbé ẹ lọ pé wẹ́dà ọ̀gá wẹ́dà ìwà máa lọ ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ yóò máa fún ọ lówó ojúmọ́ tó máa fi take care family ẹ̀ àfi tó bá wù ọ́ láti mú kí ajá àrí ọ padà síbi èébì tí ó bá wù ọ́ gbogbo ọ̀nà tó gbà dìde láyé olo ti wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ oògùn olóró mímu ẹ̀sà bàbá tí ń mu tí kíní ọkọ ọmọ rẹ̀ bàbá tí ń mu gbó kíní ọkọ ọmọ rẹ̀ ọmọ òní ní déédéé bọ́ síta kọ́ máa mú bó láì jẹ́ kó ti lápẹ̀rẹ̀ nulẹ̀ ọmọ ní láì jẹ́ kó ti ní àwọn kankan tó ṣe nínú ilé pé tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí ó tọ̀ ọmọ téèyàn ò bá ti tọ́ lọ́nà ọlọ́run ọjọ́ tó yẹ kéèyàn jẹ́ǹjẹ́ rẹ̀ rẹ̀ ohun àkọ́kọ́ pẹ̀lú nìyẹn ó wà lọ́wọ́ òbí ó ọmọ fúnra rẹ̀ àwọn òbí kan ń bẹ wọn àná ní ọmọ ni kì í ṣe fáwọn ọmọ abraham bí isaac abraham bí ismaili abraham tún bí ọmọ márùn abraham ọ̀tọ́jú márààrún kọ́dẹ̀ lọ́wọ́ wọn. wọ́n àwọn márààrún yẹn dàgbà lórí ìwàkiwà ni so àwọn márààrún yẹn paris torí wọn lè gbèrígbè tọ́lọ́hún bó o bá ti bójú tó ọmọ láti lẹ̀ àwọn bàbá wa ń bẹ ń bí wọ́n ní kékeré láti máa pẹ̀ka àrókò tó bá dàgbà tán ipá ò ní kà mọ́ ọ̀rọ̀ pé èèyàn ń wùwà burúkú tàbó ń ṣe nǹkan tí ò dáa ohun àkọ́kọ́ bẹ̀yàn bá ti wọnú ogun yìí ó ní ìdí àdúrà bẹ́ẹ̀ kó tó di pé yóò wọ̀ jìnnà òbí gbọ́dọ̀ fura pé ohun kan kan bẹ nínú ayé ọmọ ìtọ́jú ọmọ rí báyìí ìgbà yẹn lọ́yẹ kan ti mójútó kẹsẹ̀ ìgbà tó tó yọwọ́ tán ọkùnrin kan bẹ nínú bíbélì gídíọ́nì ni olúwa fẹ́ràn rẹ̀ gan-an olúwa wá fi jọba ó jẹ́ onídàájọ́ ó sì ṣe ìdájọ́ fún àwọn ọmọ ìsírẹ́lì fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ló fi ṣèdájọ́ ṣùgbọ́n nígbà tí gídíọ́nì kú gídíọ́nì lọ fẹ́ àlè kan àlètọ́ lọ yàn yìí kò dá ọmọ rẹ̀ mọ́ àwọn ọmọkùnrin sẹ́wọ́tì tó bí ọmọ àlè yìí wọ́n kọ́ ní kọ̀kúkọ̀ mo wà ní onídàájọ́ orí kẹsàn-án mo ti wà ní ẹsẹ̀ fifty one báyìí à ń pè à ń pọ ọmọ yẹn ní Abimeleki Abimeleki wá rí i pé gidi ó di kú tán ó wá lọ bá àwọn bàbá rẹ̀ pé àwọn àwọn fámìlì wọn pé ṣé ẹ gbà kí àwọn ọmọ gidi ó ní ọjọba ni ẹ ṣe sọpọ́ọ̀tì mi kí n dọba wọ́n wá fún lọ́wọ́ nínú ilé òrìṣà mo ti one fifty one to fifty three wọ́n fún ní. àádọ́rin owó fàdákà àádọ́rin owó fàdákà láti inú lebeli báàtì láti inú lebeli báàtì. abimeleki ṣe jẹ́ àwọn èèyàn lásán abimeleki wá wá àwọn àwọn onípele èèyàn lásán àwọn tí ò válù ayé wọn àti aláìní láàyè àwọn tí ń lu àdáàkì pé à ń lu àdáàkì tí ń sàdáàkì àwọn tí ò value tí wọ́n fẹ́ jẹ láyé ṣùgbọ́n tí wọ́n gbà láti máa sádàkì àwọn tẹ́ ń sọ̀rọ̀ àwọn di tọ́ọ̀gì ká ìgboro ẹ Joseph become prime minister at the age of thirty years ọgbọ̀n ọdún ni Dáfídì ó pa at the age of seventy years ó di ọba at the age of thirty years Solomoni di ọba at the age of thirty years Jésù bẹ̀rẹ̀ sí ìrìnsẹ̀ at the age of thirty years ọmọ forty years tó bugbó kí sọ́gbọ̀n tó wá ṣe òyìnbó dẹ̀ wípé full at forty is a full forever so tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn àyẹ̀ ò mọ tí wọ́n wáyé wá ṣe torí ọ̀tá ti tọwọ́ bọ̀ wọ́n la ẹ má gbàgbé pé o ti ọlọ́run ní interest inú ẹ̀ èṣù náà ní interest inú ẹ̀ tí ọlọ́run bá fẹ́ lóòyàn èṣù náà fẹ́ lò ó so ọlọ́run ló bá ajá kí ẹ̀mí èṣù lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé gba Paul apostoli pààyàn pààyàn ni ó ń pààyàn lọ ni olúwa dẹ̀ fẹ́ lò èṣù náà fẹ́ lò èṣù ló kọ́kọ́ ń lò ṣùgbọ́n gbọ́ olúwa jàgbà kò wúlò fèṣù mọ́ tòtẹ́ bá wá rí ọmọ tó mú gbọ́ kiri tó mọ̀ mọ́ kú mu yìí eighty percent ìwé ògo òdílé wọn ni. sọ́ọ̀lù ń da ìjọ ìyẹn ọlọ́run rú ó ń wo ojú ó ń da gbogbo nǹkan rú ó ń mọ àwọn ọkùnrin àti obìnrin lọ́sàn ó ń fi wọ́n sínú túbú ó ń fi wọ́n nù túbú ṣùgbọ́n gbọ́ owó olúwa tẹ̀ ó change sá so nígbà míì ń bẹ tọmọ bá ti di pọ́ jàtà bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ bàbá mi tẹ́ sọ̀rọ̀ tán nísìnyí á gbàdúrà kólúwa ọ̀rọ̀ ọkàn rẹ̀ padà á wà mójútó àdúrà àti àmójútó ni ọmọ òjọ́ ò lè dàgbà kọ́ máa fagbó mu a sì rágbàlagbà sixty five years náà tó náà mú gbó kò mọ̀ tó wáyé wá sí kò bá jẹ́ni tó mọ̀ tó wáyé wá sí gbogbo àwọn tí mo kà pé wọ́n di nǹkan yìí wọ́n mọ̀ tí ń wáyé wá ṣe ẹ̀sà Jeremiah ó di apostle at the age of thirteen years ó sọ fún olúwa pé olúwa mo kéré níjọ Jeremiah porí kìíní ẹsẹ̀ kẹjọ nígbà ó di fifteen years ó bẹ̀rẹ̀ yìí rere ó níbi òbọ̀rọ̀ sọ olúwa ni má wo ọjọ́ orí ẹ̀ at the age of fifteen years thirteen years plus two years fifteen years mo lónìí ni mo sọ di bàbá orílẹ̀-èdè bàbá níwájú àwọn ènìyàn bàbá àwọn orílẹ̀-èdè wọ́n wà pẹ̀lú rẹ olúwa nawọ́ rẹ wọ́n fi bà mí lẹ́nu pé fún mi pé èmi fi ọ̀rọ̀ mi sí ọ lẹ́nu èmi ni mo fi ọ sí orílẹ̀-èdè àwọn orílẹ̀-èdè twenty five country ló nìkan control. àti olórí ìjọba wọn ni. àti olórí àwọn ìjọba wọn ni. láti fàtú láti fàlúlẹ̀ láti parọ́ láparọ́ láti wólulẹ̀ láti kọ́ láti kọ́ àti láti gbìn. ó sì bẹ̀rẹ̀ sí ẹ̀ránṣẹ́. Timothy become bishop at the age of fifteen years. Yes, sir. so ẹnìkan wá one forty five years ó mú gbó kiri ẹ mọ̀ pé èsù ti lọ́wọ́ ní ọ̀rọ̀ rẹ̀ ni ó ti nídìí kó lọ fún deliverance kó lọ gbàdúrà ẹ sà ìgbà téèyàn bá wà tí ọmọ tó wáyé wá ṣe ọkàwé tó bá ti ẹ̀jẹ̀ pọ̀ ọkàwé òrìṣẹ́ gbogbo èèyàn kọ́ ní ìjọba ọgbà ìjọba ò lè gba gbogbo ayé ṣiṣẹ́ ọ̀gá bí wọ́n bá gbọ́ ìwọ náà gbà yàn bí wọ́n bá kọ̀ tí wọ́n gbọ́ ṣiṣẹ́ ìwọ náà gbà yàn ṣiṣẹ́ go and learn something employ somebody to work for you ìwọ náà ti lọ̀gá tó ń ṣe sálárì nìyẹn now ó wá kó owó tí wọ́n kó fún yìí bíbélì wá pé ó kówó ìfún àwọn èèyàn lásán. wọ́n fún ní àádọ́rin àti aláìníláárí ó fi bẹ̀ wọ́n lọ́wọ́. ó fi bí àwọn èèyàn lásán. àti aláìníláárí lọ́wọ́. àwọn wo ní pè ní aláìníláárí àti èèyàn lásán àwọn tó bá fọ́ọ̀tì àwọn táàtì àwọn tó wáyé tògótògó ṣùgbọ́n tí wọ́n ń ṣe tí ọ̀nà mà àwọn tí ò gbégbé ayé gbé àwọn tí wọ́n fa ayé wọn fún tí ó yẹ kí wọ́n fi fún àwọn tó jẹ tí ó yẹ kí wọ́n jẹ àwọn tó mu tí ó yẹ kí wọ́n mu àwọn tó yẹ ká bá nípò bó láti tó nǹkan tí ọ̀dà tí wọ́n yọ àdá kí a pè wọ́n ní aláìníláárí ó fi wọ́n fún iye ríra wọ́n wá jáde wọ́n wá lọ pa àwọn ọmọ gídíọ́nì sẹ́fùtì sẹ́fùtì ọ̀pọ̀ ọmọkùnrin tí ó jọba wọ́n dẹ̀ pa gbogbo wọn lọ́jọ́ kan wọ́n wá fìyẹn jọba torójọmọ ó jọmọ lé wọn nígbà ọjọba lé wọn lórí gbogbo èèyàn kí kábíyèsí ẹ kú òye o olúwa wá bínú gbogbo ọkùnrin israẹli sá lọ ilé agbára nínú ilé olúwa òun náà wàá fẹ́ sá lọ bẹ̀. ìgbà náà ni abimeleki lọ sí tẹbẹsì odò tẹbẹsì odò tẹbẹsì níbi ìgbà ilé ìsọ̀ tí ó lágbára wà ilé ìsọ̀ tó lágbára ló wọ bẹ̀ lọ ìgbà tó fẹ́ wọ ibẹ̀ àti àwọn tó wà ní ìgbésí ọkùnrin kan yí òkúta lé lórí orí rẹ̀ sì fún. abimeleki wá síbi ilé ìsọ̀ náà. orí kò sí tí èèyàn fèrú gbà tí ò ní jìyà rẹ̀ òun àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì a pé àwọn ọmọ kan nínú bíbélì pé àwọn ọmọ bẹ́líálì àwọn ọmọ bẹ́líálì kí là ń pè láwọn ọmọ bẹ́líálì àwọn adàlúrú àwọn amùmùkùmù àwọn tí ọmọ tó wáyé wá jẹ́ àwọn tí ọmọ tó kàfàyé wọn àwọn tí ò gbégbé tó kàfàyé wọn ẹgbẹ́ mi ò ṣe máa sáré lọ wájú tèmi ó máa wágbó kiri abẹ́ bíríìjì ṣé tọ́kàbẹ̀kùnú ṣé mi ò lè jókòó kí n ronú pé ṣé bẹ́gbẹ́ mi ní lọ yìí bó o náà ṣe fẹ́ ga ọ̀gá tí kò sí àkókò tó ṣe é wẹ̀sì kò sí àkókò tó useless bí wọ́n bá sọ fún yí pé wọ́n dá wọn dúró kọ́mọ̀ lọ́ọ̀bì kankan mọ́ wọ́n yọ̀ǹda rẹ fún kankan ni nígbà tí wọ́n ní lockdown bẹ̀rẹ̀ nígbà kòrò ní twenty twenty bó ti parí seventy hours ní wọ́n ní lockdown bẹ̀rẹ̀ wọ́n bá ní wọ́n ti chọ́ọ̀chì bọ́ bá gbọ́ igbe pé wọ́n fáwọn èèyàn ó sin lọ́ọ̀ mọ́ ni mo ní sẹ́lù yín nìkan wọ́n ti ti chọ́ọ̀chì ni ṣe bí gbogbo àgbáyé ni tòkí wà ní wàhálà yín ìwọlẹ̀ fẹ́ para yín sí tòótọ́ bá jẹ́ pé wà rẹ̀ dáa tí ètè tóbi tòróró ni ọ́ ìsìn ìlànà bí wà rẹ̀ bá ṣe rí tó bá jẹ́ pé bísíǹsì ló ń ṣe tẹ́lẹ̀ kò sẹ́ni tí ó ràn ọ́ lọ́mọ torí kò sẹ́ni tí ó rajà lọ́wọ́ rẹ̀ stay home stay safe lókù go out go kòbókò tó bá jẹ́ pé lóòótọ́ ni wà rẹ̀ dáa wọ́n ti wo òtí náà nù rẹ̀ sáà olúwa fẹ́ gbé pẹpẹ sọ́kàn àwọn èèyàn ni ẹjẹ́ àgbórí òkè lọ abakọ̀rí orí òkè níbẹ̀ ni mo ti eh. bẹ̀rẹ̀ àdúrà lórí òkè fún oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́ta láì jata láì jepo mo ń gbàdúrà mò ń béèrè àṣẹ mò ń béèrè agbára àwọn pásítọ̀ kan sì ń lọ tọ́wọ́ ẹ̀ mọ́dì wọ́n wá ní lọ́ọ̀dà ń parí padà ẹ wá ní àjọjọ́ kò lẹ́gbẹ̀ẹ́ ara wa á ti síra wa oṣù mẹ́rin níwájú ẹnìkan ti jókòó kalẹ̀ bẹ́ẹ̀ lẹ́nìkan rìn kiri ayé ọ̀gá ó lé lẹ́ǹkankan lákòókò kankan tí kankan bá ṣẹlẹ̀ tó o bá ti rí sẹ́ bí sẹ́ bá dọ̀ dúró tó o ti rí sẹ́ kan fojú sí kankan tó bá wù ọ́ láti ṣe bó o bá padà rí sẹ́ gbà yẹ sẹ́ ètò òsè yẹn máa lọ sí lọ tó ìtọ́ mú yàn mú gbó òbí ọ̀wà lọ́wọ́ òbí ọmọ márààrún tábúrámù òkèèsí ó jìyà rẹ o torí ọmọ márààrún ògbégbé ayé tọ́da o ẹni ọmọ tẹ́ tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi ọ̀pọ̀ òbí ló fojú alẹ́ gbàwẹ̀ torí wo kọ́ ọmọ lọ́nà tí ó fún wọn nísinmi ẹni ọmọ tó bá fẹ́ kọ́ lọ́nà tí ó fún ọ nísinmi má bu àṣírí rẹ̀ tí bá ṣe tí ọ̀dà tètè wọ lọ wájú òbí ẹ̀ bàbá rẹ̀ pé ọmọ ìbáyìí rò kan ló mú jáde lẹ́mẹ̀jì ló mú wọlé ẹ̀ mójútó o wọ́n á kíyèsí ọmọ yìí ó ń pẹ́ kó tó wọlé aago mẹ́rin ló dé jò ní aago mẹ́fà ló dé lónìí wọ́n á bí pé mo lọ lọ wọ́n á lè mọ̀rin rẹ̀ nígbà tó bá mú nǹkan tètè mú lọ bá bá sọ pé ẹ mójútó ọmọ yìí o ojú rẹ̀ ń le kókókó tó bá ti wọlé ni o ó dàbí mú nǹkan ni o wọ́n tètè yàn sáwẹ̀ wọ́n gbà ọmọ tí wàá mú nǹkan ó ti wá di pé ṣòkòtò rí òdèdì mọ́ ìsàlẹ̀ ẹ̀dí lọ́wọ́ à ọ wá ń gbé ṣòkòtò kí bí aláwọ̀ tì nígboro ọwọ́ àwọ̀ jíǹsì ó ti já ní orúnkún olóko tí a máa gbẹrú jíǹsì èmi ọ̀mọ́ so ó ti já lọ́rùnkún lọ́wọ́ ṣe sẹ́sà àráìsà ológun ọmọ táyé ń bẹ́rí fún èmi ológun ọmọ wà dẹni tí ń bẹ́rí fún yẹn nígboro ẹ̀sà àtọ́wáyé wa dára ọwọ́ àdẹni tí ń wò rárá torí ayé ọ̀lẹ́ tó o bá ń gbọ́ mi lọ́wọ́ tó o sì wà nínú gúrùpù yẹn dìde kò sí nǹkan kan nínú ẹ̀ wọ́n wẹ́sì ọjọ́ ayé rẹ ni ìpinnu lè yẹn fi bọ́ lọ́wọ́ ogun bẹ́ẹ̀ yàn bá pinnu ogun rẹ́dí àti pẹ́ níbodì ṣùgbọ́n ju èèyàn bá ti pinnu pé mo fẹ́ bọ́ yóò change ìwà rẹ̀ yóò kú ọ̀lọ́nà rẹ̀ bí mo bá sí ọ̀run tí n bá ní kọjú ọmọ rọ tí n bá ní kí èso ọjẹ ilẹ̀ tí àwọn èèyàn mi tá n porúkọ mi mọ́ tí wọ́n bá rí ara wọn sílẹ̀ tí wọ́n wá ojú mi nígbà náà lèmi ó gbọ́ láti ọ̀run wá máa ilẹ̀ wọn sàn. anaki oníbọmọ israẹli lẹ́rù àti jébùsì wọ́n láwọn ò lè délẹ̀ israẹli torí anaki anaki jẹ́ àwọn tó ga tí máa mú gbó ṣùgbọ́n anaki àti jébùsì gbogbo wọn ni Jóṣúà pa nígbà tó dé gaasa nìkan ló ti dá wọn sí tòkèésì ara gáàsà ni ọ̀dà anaki ti ń bẹ ní gáàsà ló ń fogún ja ki hmm. tó o bá fẹ́ kí nǹkan ó chẹ́ǹjì lóòótọ́ ọ̀gá dìde lórí ara rẹ̀ má jókòó kalẹ̀ kọ́ ọmọ sọ pé nígbà táwọn òbí mi bábà ń bẹ̀bẹ̀ lọ everybody have his own life to live change your life kò lè ràn ọ́ lọ́wọ́ kò kankan tó o bá ń sọ̀rọ̀ pé mo bẹ̀rẹ̀ sí dá ayé mi gbé at the age of thirteen years mo sì rìn mi ò mu ọtí líle rí mi ò mu gbórí mo sì rìn pẹ̀lú ìpọ́njú for years mo dà kéde twenty kéde twenty five mo rìn pẹ̀lú ìpọ́njú ìtorí ẹ̀kọ́ òun wájú ọlọ́run mo sáà mọ̀ pé bọ́ bá dijọ́ kan àánú òdìdé fẹ́mi náà mo rí àwọn tí mo gbọ́ mo jìnnà sí wọn fi ọ̀rẹ́ rẹ hàn mí kí n sọ̀rọ̀ èèyàn tó jẹ́ o mo gbọ́ ọ̀bẹ ni o mo gbọ́ rìn yọkàn yọ padà kọ nígbà tó ọmọ tí mo tó ń bọ́ lọ tí ń rìn tí ẹjọ́ ń jókòó tí ń dà sọ fún lọ́wọ́ sọ fún ọmọ kílọ́mọ tó ń ṣe ẹ̀yìn ń ro mi ni a ní a kíní oògùn jẹ̀díjẹ̀dí kan dẹ̀ ń bẹ òtọ́ bá ń mú ọtí la fi kì yóò megun rẹ lé o kọ̀kọ́ mo gògóró ọ̀ọ́dàjẹ́ ńgbà òtújọ́ kan bá yọ bá ní kílọ́mọ lóní wọ́n rà mí fúyẹ́ lóní a small start tó bá dà mọ́ mílíìkì tó bá mú ara rẹ̀ ó sì ńgbà ọba déjọ́ kẹta big stout ni ó fi lọ ńgbà ọba dọjọ́ kẹrin ẹ̀jọ̀ mùgò mẹ́ta mẹ́ta ẹ ti di kátọ́ọ̀sì kan náà ọ̀rẹ́dì ó ti kọ́ ọ níṣẹ́ tí ń ṣe nígbà tó mọ̀ pé rìnyín ọ̀pápọ̀ ìwájọ́ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ nígbà tí rìnyín ọ̀pápọ̀ wáyé tó kóra wọn papọ̀ so òbí níṣẹ́ tí ó ṣe lórí ọmọ ó ní láti fura sọ́mọ tó bá ti ń yọwọ́ láti tètè mójútó ọwọ́ ọwọ́ bàbá gbọ́dọ̀ wà lára ọmọ ọwọ́ òbí gbọ́dọ̀ wà lára ọmọ ó dàbí obìnrin tí ọmọbìnrin tí ò gbé ọ̀dọ̀ bàbá rẹ̀ tó fi lọ lé ọkọ ni tó wá ọkọ tán tẹ wá pé ọkọ rẹ̀ sọ fún pé kò dé méje o kò ní dé méje aago torí màmá gbé rí kò bí ó pinnu lọ́kàn ara rẹ láti di titun nínú èrònú ẹ ṣe bẹ́ẹ̀ yẹn làwọn táyé ń pàtẹ́wọ́ fún ṣe bẹ́ẹ̀ yẹn làwọn ti ń bẹ lókè ṣe bẹ́ẹ̀ yẹn làwọn ti ń pàṣẹ lókè ó ṣe jẹ́ pé ìwọ wá kó ogun lákòókò tó yẹ kó ọmọ jẹ́ǹjẹ́ rẹ ní wá gbàwẹ̀ lórí ẹ padà sọ́dún ẹlẹ́dàá rẹ bíbélì wípé rántí ẹlẹ́dàá rẹ nígbà èwe rẹ nígbà tí ọjọ́ ibi ò tí dé ó padà sọ́dọ̀ ọlọ́run jáde kúrò má dùn ó dẹ́gbà tí wọ́n wà á máa bẹ̀ ọ́ hmm. kò sẹ́fẹ̀ tó lè ràn gbà mí sà mo ra máa sí fáwọn ọmọ ọ̀dọ́ kéékèèké mo ra kíní tẹ́lọ́rì máa sí mo ra fún amótó fún lọ́wọ́ sọ́ọ̀bù pé gba two hundred thousand bóyá mo ra mo ra gbogbo nǹkan yẹn gbà yóò bẹ̀ máa wá lé twenty five million wọ́n dẹ̀ gbà wọ́n dẹ̀ lọ́ọ́ ta padà torí wọ́n fẹ́ jayé so èmi náà wàá gbọ́n padà gbàtẹ́mi náà wàá kú ọgbọ́n dé padà màá wá sọ pé ẹ̀yin tẹ́ ẹ kọ́sẹ́ tẹ́ ẹ ṣe fírídọ́ọ̀mù ẹ bá ṣe fírídọ́ọ̀mù ẹ̀yin ọ̀gá wọn ẹ mọ tẹ́ ẹ bá ń ṣe fún wọn báyìí wọ́n ti ṣe fírídọ́ọ̀mù ẹni kí wọ́n lọ wá ṣọ́ọ̀bù kan sọ iye ṣọ́ọ̀bù fún mi tí wọ́n bá wá sọ iye ṣọ́ọ̀bù tán màá wá sanwó ṣọ́ọ̀bù màá wá gbé màá sí ìfowó kan máa gbé lọ ọbẹ̀ so bó bá tiẹ̀ fẹ́ tà lọ́ọ́ ta ṣọ́ọ̀bù tí mo gbà fún ọ tó o bá ta ọ yẹ kó ọ̀nà kan ti parí ẹnu so mo rí pé bá a ṣe ń gbìyànjú àti já okùn lẹ́lòmíì tó ń tọrọ bọnú okùn yẹn padà àfi bẹ́ẹ̀ bá tọ sọ́nà kò lè dá nìrìn mọ́ ṣùgbọ́n ọ̀gá jáde o nínú tó ń ṣe tí ọ̀dà igbó wọ́n ti mú mu ẹlòmíì mu tí yóò yò tí ó sùn bànàkù tí ó sùn títì ọba ò gbọ́dọ̀ mutí kèé ṣe fún ọba láti mutí bíbélì ló sọ bẹ́ẹ̀ ọba tó mutí yóò sì sọ láàrin ìgboro bó bá dẹ̀ sì sọ ní bá bá mú wí ni wọ́n dì mú aserusi ọba ó mutí yó nígbà tí aserusi mutí yó nígbà yẹn ló di fásitì ọ̀wá jó fásitì wa ní ọba ti wà lẹ́rẹ̀ ẹ̀rẹ̀ tí wọ́n máa wá wọn ti wà wọ́n ní wá jó èwo làbùrọ̀ wá jó gbà wọ́n sáàfù àwọn èèyàn lọ́wọ́ ìyẹn náà lọ gbé bá padà ló fi sáàkì fásitì kú o ó lọ́ọ̀fù fásitì ju nǹkan mi lọ ṣùgbọ́n ó ti yó ẹni ó ti yó ọmọ tí ń ṣe mọ́ sẹ́wọ̀n pé bọ́lọ́tí bá débi kòtò yóò máa sọ fún kóòtù pé bọ̀dà kò ní dáa fún yín mo ti máa yín létí pé o bọ̀dà kóòtù ẹ̀ lónìí o yìí tí ẹni pa yín lé yìí tẹ̀yìn mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ bá mójútó olóore o so gbogbo nǹkan ìjáde kú òun fúnra rẹ̀ màmá kan ọmọ ọmọ jalè ó ní gbàdúrà kọ́ lọ́mú wọ́n dalẹ̀ wọ́n dalẹ̀ o ẹ bá ń gbàdúrà kọ́ lọ́mú jẹ́ wọ́n dalẹ̀ wọ́n dalẹ̀ ń gbọ̀dọ̀ bàbá olóòtú jalè lẹ́ẹ̀kẹta ẹ bá ń gbàdúrà pé ọlọ́run ojú tẹ̀wọ̀n dé láyé wá tàlàfíà wọ́n ní kí ló dé bó ní ṣe àwọn tí ń jí nǹkan wọn ṣé àwọn èèyàn ṣé wọ́n jábọ́ ọlọ́run ṣé èèyàn kan ló bí wọn ni sáwọn ọ̀lọ́lọ́ ni ẹjẹ́ ọlọ́kọ́gbọ́n lẹ́wọ̀n ẹni kọ́ lọ́wọ́n kọ́ lọ́gbọ́n lọ́hùn ṣùgbọ́n kẹ́mi ọgbàdúrà kan tó tu lẹ̀ no irọ́ ni kèése òdodo gan máa dáyàn lẹ́bi sa kèése irọ́ nìkan ni máa dáyàn lẹ́bi òdodo a máa dáyàn lẹ́bi nígbà wàá lọ tó lọ tó dé bóyá bí ọdún méjì ló lò ọkàn tíjọ́ kan lónìí wọnú káàmpù wá fúnra ẹ̀ ọmọ bọ́ọ̀ níbo ló ti ń bọ̀ ó ní òun ni màmá òun wá máa bọ̀ ń gbàdúrà bí ọdún mẹ́rin mo ní bọ́ọ̀lù ṣe wá débì ó ní fúnra òun lẹ̀mí òun gbéra níwòrò òdù pé kí lòun géènì níjọ́ tóun ti wà ń bẹ̀ òun wá rìn láti wòrò òdù wá tí ò ṣe ń gére mọ̀ wá lókè máa gbébì máa gbà lọ pè ìyá rẹ̀ wá wọ́n wá pè ìyá rẹ̀ wá ìgbà tí ọ̀wá báwọn onígbò yẹn rìn mọ́ ó stọ́ọ̀pù ẹ̀ ọ̀gá bó o bá yẹra fáwọn kan wọn kà máa fogo kan jà ọ ni yẹra kúrò láàrin àwọn tí mò ń kú mi. ó fa kíkì ìránṣẹ́ ọlọ́run alààyè prophet Taiwo Ojo ti CAC Covenant um, of Mercy àbẹ́ẹ̀rí oúnjẹ mi yàtọ̀ sóúnjẹ ara oúnjẹ mi yàtọ̀ ara ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá káàkiri àgbáyé lórí Fresh FM Nigeria blast fm ninety eight point three àti tiwantiwa radio 106.5. oh six point five ohun bàbá Táíwò Òjó tí wọ́n jẹ́ gbajúgbajà wòlíì Ọlọ́run alààyè àwọn ni ẹ ti gbọ́ yẹn o àwọn náà ti mú ọ̀rọ̀ ẹ̀mí wọ́n ní kò sógun bí ó ṣe lè tó agbára àdúrà ó ka ara bẹ́ẹ̀ náà lẹ ti gbọ́ ẹ ṣeun bàbá ẹ ní gbó ẹ ní tí ẹ ní ṣá títí ayé ẹ̀mọ́ tuntun ni o lágbára lọ́wọ́ Ọlọ́run àmọrírì yín olórúkọ ọ̀mọ̀wé yín kájọ láìfẹ́lẹ́ wọn ni a kí yín àwa yín náà ni ní eh, Judah night àmọ́ eh, àtúndúpẹ́ àtúmọ̀dúpẹ́ náà ni sir. Thank you so much, sir. But quickly before you go, sir, we would love you to pray for people that have that found themselves in this really challenging situation. Kẹ́ gbàdúrà fún wọn. Eh, àwọn tó ti tẹsẹ̀ bọ́. Mo gbàdúrà. The Bible say mercy prevail over judgment. Yes ìdájọ́ wo la dá ọ láti bayé rẹ jẹ́ báyìí lolúwa jehova wí àánú tú ìdájọ́ yẹn ká gbogbo ẹ̀mí asọ ní dìdàkudà tó fẹ́ sọmọ ológo rẹ dìdàkudà lórúkọ jésù kó gbiná dànù gbogbo àwọn tó ń bá rìn tí à ń fẹ́ bà ọ́ láyé jẹ́ o fẹ́ o kọ̀ olúwa pín yín níyà ayé rẹ kó ṣe rere ayé rẹ kó tẹ̀síwájú ìgbé ayé titun kó wọnú ayé rẹ ẹ̀mí ògbólógbò tó ń tì ọ́ sínú ìparun kọlọ́run ó lè jáde láyé rẹ ká wà lálàáfíà ògo forúkọ olúwa jésù olúwa wa. thank you sir. please let's jam our hands together. I feel like shouting glory to God, hallelujah, because the atmosphere is charged already. Thank you so much, sir. We really appreciate you. ẹ má má gbàgbé pé ẹ láǹfààní láti máa wò.